الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد الوسائل المفيدة للحياة السعيدة إن ترى أن وجبنا تما شانفاني máa ṣàǹfààní láti gbé ìgbésí الشيخ عبد الرحمن بن ناصر السعدي رحمه الله بسم الله الرحمن الرحيم a ترى tírà náà الله orúkọ Ọlọ́run Ọba àjọkẹ́ ayé muqaddima ọ̀rọ̀ akọ́ṣíwájú. alhamdulillahi alladhi lahu alhamdu kullu. gbani fún ọlọ́run bá allah lẹ́ni tí ó lẹ́tọ̀ sí gbogbo ọpẹ́ pátá. wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. mo jẹ́rìí wípé kò sí ẹni tí ó yẹ kí a máa fi ìdodo fi ìjọsìn fún àyàfi allah nìkan lóhun nìkan tí ó sì lórogún. wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. mo sì tún jẹ́rìí wípé muhammad dájúdájú ẹrú sìn ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ ní í ṣe. صلى الله عليه وعلى آله وأصحابه وسلم kí ọlọ́run bá kó bá ní kẹ́ àti òun àti gbogbo olùtẹ̀lé rẹ̀ àti gbogbo àwọn sàábé rẹ̀ ó sì bá fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. amma ba'd lẹ́yìn ìgbà náà fa inna rahatal qalbi wa surura ìbálẹ̀ ọkàn àti ìdùnnú rẹ̀ wa zawala humumihi wa humumi àti gbígbé àìrójú kúrò àti ìbànújẹ́ huwal matlabu likulli ahad òun náà ni nǹkan tí gbogbo èèyàn ń wá o. wa bihi tahsulu alhayatu tayyiba èyí náà ni ó sì jẹ́ kí ọmọ èdè ènìyàn ó lè gbé ìgbésí ayé tó rẹwà wa yatimmu sururu wal ibtihaj yóò sì jẹ́ kí ìdùnnú àti ìtúraká rẹ̀ kó pé pérépéré walidhalika asbabun diniyya eléyìí sì rèé ó ní àwọn okùnfà tó jẹ́ titi tẹ̀sìn wa asbabun tabi'iyya gẹ́gẹ́ bó ti ṣe ní àwọn okùnfà tó jẹ́ titi àdámá wa asbabun amaliyya tó sì tún ní àwọn okùnfà tá tọ̀ wala yumkinu ijtima'uha kulluha gbogbo oríire àti ìdùnnú tá a sọ yìí kò wá lè ṣarajọ láíláí fẹ́ni kankan àyàfẹ́ tó bá jẹ́ mùmìnì. wà á máa mọ̀ sí wa ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá yàtọ̀ sí mùmìnì fa innaha wa in hasadat lahu min tó bá ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ láti ojú pọ̀nà kan wa in hasadat lahu min wajhin wa sabab yujahidu uqala'uhu ma'alayhi tó bá rí iṣẹ́ gba ojú pọ̀nà àti àwọn sábàbí kan tó jẹ́ wípé gbogbo ńlá hasana halan wa ma'ala yóò sì bọ́ fún un ní àwọn ojúpọ̀nà míì tó ṣàǹfààní tó rinlẹ̀ tó sì dáa ní àsìkò tó wà lọ́wọ́lọ́wọ́ àti àtúbọ̀tán rẹ̀. walakinni sa'adhkuru bi risalati hadhi ṣùgbọ́n màá mẹ́nuba nínú ìwé pélébé yìí ma yahduruni minal asbabi li hadha al-matlabi al-a'la àwọn ètí ń bá láǹfààní láti mẹ́nuba nínú àwọn okùnfà tó máa jẹ́ kí èròǹgbà ńlá pátápátá ni wọ́n ń ṣe alápàǹtẹ̀tẹ̀ rẹ̀. faminhum man asaba kathiran minha. a rí inú àwọn èèyàn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ní ọwọ́ wọn bá. fa'asha 'aishatan hani'a. wọ́n tara rẹ̀ wọ́n ṣẹ̀mí ìṣẹ̀mí tí ó múdùnú lọ́wọ́. wa hayya hayatan tayyiba. wọ́n sì gbé gbèsè ayé ètò rẹwà. wa minhum man nínú àwọn náà látara bẹ́ẹ̀ ó padà ṣẹ̀mí ní ìṣẹ̀mí orí ibú wàháyà hayá tàtàásà ó sì padà gbé ìgbésí ayé ìmúlẹ̀múfo. wa minhum man huwa bayna bayn bákan náà tó rí inú àwọn èèyàn tó jẹ́ wípé àárín méjì náà wà bí hasabi ma wuffiqa lahu níwọ̀n báyìí tí wọ́n fi wọ́n ṣe kòǹgẹ́ rẹ̀ náà ni wọ́n rí. wallahul muwaffiqul musta'anu bi ọlọ́run bá allahu náà sílẹ̀ tí máa ń wa gbé gbogbo laburu jìnnà. bisimilahi rahman rahim. mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. al-awwal alakọ̀kọ́. wa a'zamul asbaabi lidhalika wa asluha wa asaasuha. èyí tó tóbi jù nínú àwọn okùnfà tó sì jẹ́ ìpìlẹ̀ rẹ̀ tó sì jẹ́ gbòǹgbò rẹ̀ tó máa múni ṣe ìṣẹ̀mí tó rẹwà huwal imanu wal amalu salih. òun náà ni ìnígbàgbọ́ ká máa ṣe iṣẹ́ rí. ọ̀la ta'ala ọlọ́run ọba tó ga sọ wípé. man amila salihan min ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه, فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ rere ọkùnrin ló jẹ́ ni àbí obìnrin tó sì jẹ́ wípé onígbàgbọ́ òdodo ni a mọ̀ọ́mọ̀ fún ní àǹfààní láti gbé ìgbésí ayé tó rẹwà a sì tún san ní ẹ̀san pẹ̀lú àwọn tó dáa nínú iṣẹ́ tí ó ṣe. fa akhbaro ta'ala wa wa'ada man jama'a bayna al-imani wal amali salihi bil hayati fi hadhihi dar ọlọ́run bá tó ga fún wa nírò ó sì ṣe àdéhùn fẹ́nikẹ́ni tó bá lè kó àkójọpọ̀ ìgbàgbọ́ àti iṣẹ́ rere wípé yóò gbé ìgbésí ayé tó rẹwà nílé ayé ń bí wàbìlìjẹ̀zá ilhassan fi hadihi dari wa fi dari lọ́kọ́rọ́ àti wípé yóò rí ẹ̀san tó dáa ní ìgbésí ayé ń bí àti nínú ilé ìkàyìn wasababu dhalika wadih okùnfà eléyìí nǹkan tó fojú hàn ni. fa innal mu'minina billahi al-iman as torí pé dájúdájú gbogbo ẹni tó bá ti jẹ́ olùgbàgbọ́ nínú allah ní gbàgbọ́ tó fẹsẹ̀ nílẹ̀ almusmira lil amali salih ní irú gbàgbọ́ tí máa ń so èso iṣẹ́ rí almusliha lil qulubi wal akhlaqi wad dunya wal akhirah èyí tí máa ń ṣe àtúnṣe ọkàn ẹni àti ìwà ọwọ́ ẹni àti ìṣẹ̀mí ẹni láyé ń bí àti ìṣẹ̀mí ẹni ní ọ̀la kìyàmà ma'ahum usulun wa ususun ó ti ní àwọn ìpìlẹ̀ kan àti àwọn gbòǹgbò kan yatalaqawna fiha jami'a ma yadu alayhim tí wọ́n máa fi pàdé gbogbo nǹkan tó bá ń dé bá wọn. min asbabis sururi wal ibtihaj nínú àwọn in tó jẹ́ okùnfà fún ìdùnnú àti túraká wa asbabil qalaqi wal hammi wal ahzan àti àwọn okùnfà àìnífọ̀kànbalẹ̀ ìkáyàsókè àti ìbànújẹ́. ìtàlàkọ́wọ́n náà mahabba wal masara bi qabulillaha. àwọn a máa pàdé gbogbo tó bá ń múnú ẹni dùn àti gbogbo nǹkan tí ó bá ń fini lọ́kànbalẹ̀ pẹ̀lú gbígbà wọlé wa shukrin alayha àti dídúpẹ́ fún ọlọ́run ba lórí rẹ̀ wa isti'malin laha fima yanfa àti lílo irú nǹkan bẹ́ẹ̀ ní ojú ọ̀nà tí yóò ṣàǹfààní fa idha ista'maluha ala hadha alwajh tabati wa lo irúfẹ́ nǹkan báyìí ní ojú pọ̀nà tí ó gbà ṣàǹfààní ahdatha lahum min al-ibtihaj biha èyí ó fa nǹkan tí wọ́n fi jẹ́ni tí ó tura ká nítorí rẹ̀ wa tama'i fi baqa'iha wa barakatiha tí mímọ tàmá ṣiṣẹ́kù rẹ̀ àti àlùbáríkà rẹ̀ wa raja'i thawabi shakirin àti mímọ fọkàn tẹ ẹ̀san tí máa ń bẹ fún àwọn tó bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba umuran azima eléyìí ó bí àwọn àlámọ̀rí tó tóbi lọ́pọ̀lọpọ̀ tafuqu bi khayratiha wa barakatiha hadhihi almasarrat ètí dáadáa rẹ̀ àti àlùbáríkà rẹ̀ ó padà ju àwọn nǹkan ìdùnnú wọ̀nyí lọ allati hadhihi thamaratuha tó sì jẹ́ wípé èso ni wọ́n jẹ́ fún àwọn ìdùnnú ọ̀hún. wa yatalaqawna almakariha walmadara walhamma walgham wọ́n á sì máa pàdé àwọn nǹkan tí máa ń ba nínú jẹ́ àti àwọn nǹkan tí máa ń fara nini àti àwọn ìbànújẹ́ àti àwọn àìrójú bilmuqawamati lima yumkinuhum muqawamatu pẹ̀lú mímọ dojúkọ nǹkan tó bá ṣe dojúkọ nù rẹ̀ wa takhfifi ma yumkinuhum takhfifu àti mímú àdínkù bá nǹkan tí tabaníkàpá láti mú àdínkù bá wa sabri lil jamili lima laysa lahum anhu budd àti ṣíṣe sùúrù léè tó rẹwà lórí èyí wọn ò bá ká ń bẹ̀. وبذلك يحصل لهم من آثار المكاره من المقاومات النافعة والتجارب والقوة لا ترى به. padà jẹ́ kí wọ́n pẹ̀lú orípa àwọn nǹkan tí ó dùn wọn nù yìí àìmọye àdójúkọ tí ó ṣàǹfààní àti ìrísí àti àlékún agbára wàmínà sọ́bẹ̀rì wàhtísáàbì àjẹrì wàsáwàb àti látara sùúrù wọn a máa fọkàn tẹ̀ ẹ̀san àti láàdá òmùrùn náà àfihàn àìmọye ọ̀rọ̀ ńlá ni ó ti bẹ̀ jáde tẹdùmáhìlù máàhàlmákàrí léyìí tí ó padà mú fífúyẹ́ bá àwọn nǹkan tí ó dùn mọ́ wọn níwọ̀nyí wàtàhìlù máàhàlmásáàr wàlámàrí tọ́yìbà tí ó sì máa padà mú ìdùnnú àti èròǹgbà tó ga tó rẹwà báwọn wàtọ́mọ̀ fi fadlillahi wasawabi àti mímọ̀ tàmáà ọlá ọlọ́run ọba àti ẹ̀san rẹ̀. kama abara nabi sallallahu alayhi wa sallam an hada fil hadith sahih. gẹ́gẹ́ bí anabi kíkẹ́ àti ọlá ọlọ́run ọba kọ́ máa bá bó ṣe ṣàlàyé eléyìí nínú ẹgbẹ́ wa tó fẹsẹ̀ nílẹ̀ anahu qol nígbà tí ó sọ wípé ajaban li mu'min èèmọ̀ ńlá lọ̀rọ̀ mùmìnì o inna amrahu kullahu khayr torí pé dájúdájú gbogbo àlámàrí rẹ̀ dáadáa ní máa ń já sí fún. in asabatuhu sarrahu shakar tí nǹkan dùnú bá ṣẹlẹ̀ sí yóò dúpẹ́ fakana khayran lahu yóò sì padà jásí dáadáa fún. wa in asabatuhu darra'u sabara bí nǹkan nira bá ṣẹlẹ̀ sí yóò ṣe sùúrù fa kana khayran lah yóò sì padà jásí dáadáa fún. wa laysa dhalika li ahadin illa lil mu'min. àǹfààní yóò wá sí fẹnikẹ́ni àyàfi fẹ́ni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo. fa akhbara sallallahu alayhi wa sallam. ó wá ń jẹ́ òye wa kíkí àti ọlọ́lọ́wà kọ́ máa bá wípé anna al mu'mina yatada'afu ghunmuhu wa khayruhu wípé dájúdájú àdípẹ́lẹ́ ó máa dé bá àǹfààní àti dáadáa mùmìnì wa thamaratu a'mal amalihi fi kulli ma yatoriquhu àti àwọn èso iṣẹ́ rẹ̀ annal mu'mina yatadha'afu ghunmuhu wa khayruhu wa samaratu amali wípé dájúdájú àdípèlé ó máa bá ẹ̀san tí ó máa jẹ́ ti mùmìnì àti dáadáa rẹ̀ àti àwọn èso tí ń jáde látara iṣẹ́ tó ṣe fi kulli ma yatoriquhu mina sururi wal makari látàrí gbogbo nǹkan tó bá dé bá nínú nǹkan ìdùnnú ni àbí nǹkan ìbànújẹ́ lihadha tajidu sinayini taturukuhuma naiba èyí ló fà tó fi ẹ̀yàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí oríṣiríṣi nǹkan ó dé bá wọn min nawaibil khairi washar ìmọ̀ kó jẹ́ nǹkan dáadáa àbí kó jẹ́ nǹkan láburú fayatafawatani tafawutan azima wọn a sì jura wọn lọ ní àjùlọ́tọ̀ ga fi talaqiha ní ojúkọ̀nà tán gbà pàdé rẹ̀ wa dhalika bi hasabi tafawutihima fil imani wal amali salih kò sí nǹkan kan tó fa eléyìí bí kò ń ṣe àjùlọ tí ń bẹ láàrin wọn nípa ìgbàgbọ́ wọn àti iṣẹ́ rere wọn. hadal mawsuf bi hadainil wasfain ẹn tá a ròyìn pẹ̀lú wípé ó ní àwọn àpèjúwe méjèèjì wọ̀nyí ìyẹn ìgbàgbọ́ àti iṣẹ́ rere. ìtàlákọ̀ al-khayra wa sharra bima dhakarnahu min ash-shukri wa sabr. yóò máa pàdé dáadáa àti láburú pẹ̀lú ń tá a ti sọ sẹ́yìn nípa pé yóò dúpẹ́ yóò sì ṣe sùúrù. wa ma yatba'uhuma àti àwọn nǹkan tí méjèèjì tó kóonú. fa yahduthu lahu sururu wal ibtihaj ibad látara bẹ́ẹ̀ yóò máa rí ìdùnnú àti túraká wàzàwálùl hammi wàlghammi wàlqalaq àti gbígbé kúrò fún àìrójú àti ìbànújẹ́ àti àìbalẹ̀ ọkàn wàdíyíkì sọdẹrì wàṣàkọ ìlàhàyà àti ìfúnpínpín ọkàn àti ìṣẹ̀mí orí ibú wàtítí múlẹ́hùn làhàyà tó tọ́yìnbà fi hàdí ìdá yóò sì padà gbé ìgbésí ayé tọrẹwà tó pé ní ilé ayé tá wà ń bí. wàlá àkọrù ẹnì kejì wa ń kọ́ ìtàlẹ́ kọlọ́mà ha bẹ aṣèlérìn wà bọ́kọrin wà tòríyàn òun a máa pàdé nǹkan tí ó bá jẹ́ nǹkan dùnú pẹ̀lú ìkọjá àti ìṣesí fàmílétẹ̀ àti mutomuto fatana harifu akhlaqu yóò wá síwáwù wayatalaqaha kama talaqatha albahaimu bijash'in wa hala' yóò wá máa pàdé rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹranko náà ṣe máa ń pàdé nǹkan tó bá dùn mọ́ wọn nú pẹ̀lú àìfarabalẹ̀ àti ìkọjá àyè wa ma'a dhalik tòun ti lé ìwà ńkọ́ fa innahu ghayru mustarih alqalb ọkàn ni òtún ní balẹ̀ náà ni bal mushattituhu min jihatin adida kàkà bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó pín yẹlẹyẹlẹ ní ojúpọ̀nà oríṣiríṣi ni mushattitu min jihati khawfihi min zawali mahbubati lára pín yẹlẹyẹlẹ ọkàn rẹ̀ náà ni wípé ìpayà ó máa bá lórí wípé nǹkan dùnú yìí ó máa gbọ́dọ̀ bọ́ máa ń lọ wa min kasratil mu'aradati nashi'ati anha ghaliban àti látara ìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọni ni tí ó padà máa ń ṣẹlẹ̀ sí i látara dáadáa tó ṣẹlẹ̀ sí i. wàmí jẹ́ àti anna nufusa la taqifu inda hadd àti láti ojú pọ̀nà wípé ọkàn ọmọ èdè ènìyàn mà kì í gba títò pẹ̀lú dáadáa kankan tó bá ṣẹlẹ̀ sí i. bal la tazalu mutashawwiqatan li umurin ukhra kàkà bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó tún máa fa ọ̀pọ̀lọpọ̀ dáadáa mí náà ni ojú rẹ̀ ò ní gbélẹ̀ qad tahsulu ó tún já sí lọ́wọ́ fahuwa aidan qalaqun min al-jihati al-madhkura gbogbo orú àwọn ìbálẹ̀ ọkàn tá a sọ sẹ́yìn náà ni ó tún máa lékún sí lọ́dọ̀ rẹ̀. wa yatalaqqa al-makariha bi qalaqin wa tún wá máa pàdé àwọn nǹkan tí ó dùn nínú pẹ̀lú àìbálẹ̀ ọkàn àti àìṣe sùúrù wà khawfin wà dọ́jà àti ìbẹ̀rù àti àìfàyàbalẹ̀ fala tas'al amma yahduthu lahu min shaqa'il haya kama fẹ́ kamẹ́nu lọ síbi àwọn oríbu ìṣẹ̀mítayé tí ó padà jẹ́ tiẹ̀ wa minal amradil fikriyati wala asabiyya àti àwọn àìlera àti àìsàn nínú làákàyè àti nínú iṣan ara wa minal khawfil ladhi qad yasilu bihi ila aswa'il halat àti àwọn ìbẹ̀rùbojo tí ó padà ṣẹlẹ̀ sí léè tó jẹ́ wípé ipò tí ò rẹwà rárá ni ó padà mú dé wa af ضع المزعجات التي أي لكرارو léè tó burú jáì lè anahu láyàrújú sawaba nítorí wípé kò ní ìgbọ́kànlé wípé òun ò rí ẹ̀san kankan. wàlà sọ́bẹ̀rù ní ẹ̀ńdáhu yuslihi wa yuhawwinu alayhi. kò sì sí sùúrù kankan lọ́dọ̀ rẹ̀ tí ó fi lára balẹ̀ tí ó sì mú ìlapa in tó ń ṣẹlẹ̀ sí i láti fúyẹ́. wa kullu hadha mushahadun bit tajriba. gbogbo ń tá sọ yìí náà ló jẹ́ wípé nǹkan tí ń ṣẹlẹ̀ ní tá a sì mọ̀ látara ìrísí. wa mathalu wahidin min hadha an-naw' nìkan nínú àwọn tá a sọ̀rọ̀ wọn yìí. idha tadabbartahu wọnàzẹ́lítàhù àlà àhwálì nọ́ọ̀sì tá a bá tiẹ̀ ronú sí i tá a gbé ọ̀rọ̀ rẹ̀ ká bí ó ṣe ń ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé lónìí. ra'ayta al-farqal azima bayna al-mu'min bi muqtada imani. ó rí yàtọ̀ tó tóbi pọ̀ láàrin onígbàgbọ́ tí ń ṣiṣẹ́ pẹ̀lú ti gbàgbọ́ rẹ̀ kọ́ wa bayna man lam yakun kadhalik àtẹni tí ọ̀rọ̀ ti ò rí báwọn. wa huwa anna ad-dina yahuthu ghayata ala al-qana'ati bi rizqillah. in tó fa ilé iná ni ó ṣe wá lójú kòkòrò lọ́pọ̀lọpọ̀ láti máa ní ayọ̀ ọkàn pẹ̀lú ntọ́lọ́mọba pèsè fún wa wàbímà àtàlà ọ̀bẹ̀dà min fadlihi wa karamihi mutanawwi àti gbogbo irú ọlá àti àpọ́nlé tọ́lọ́mọba ṣe fún ẹ̀dá rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. falmuminu idabituli abi marodin ẹ̀rí múmini ládàáwó àìlérabá kan aw faqrin aw nahwi àbí òṣì àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ minal arọ́ọ̀dì lẹ́tì kullu ahadin ọ̀rọ̀dọ̀tún laha nínú àwọn tí máa ń débá ni tó jẹ́ wípé gbogbo èèyàn pátápátá náà ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ látara ìgbàgbọ́ rẹ̀ àti ayọ̀ ọkàn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wà rídọ́ bímọ kọ́sàmọ́láhùlá àti mímọ yọnu sí nǹkan tọ́lọ́mọ bá pín kan ní tẹ́jídùhù ọ̀kọ̀rí rọ́lá àìn ọ̀rí lẹ́nu tó jẹ́ wípé ojú rẹ̀ ó tutù. láàyè tẹ́tọ́ labu bí kọ́lbìhì amúràn lam yọ kọ́dàrú la. kò ní máa fi ọkàn rẹ̀ nàga wo àwọn nǹkan míì tí wọn kádàrà mọ́. yanzuru ilà mẹ́nuhu wà dùnà kò sí ni máa wò àwọn tí wọ́n jù lọ. wàrúbàmà zaadat bahijatuhu wasururu ruhu wa rahatu ó kódà ó tún ṣeé ṣe kí ìtúraká àti àtìdùnnú rẹ̀ àti fọkànbalẹ̀ rẹ̀ kó tún lékún. ala man huwa mutahassaluna ala jami'il matalibi dunyawiyya kó tún ju ti tẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ gbogbo nǹkan tí ń wá láyé lọ. idha lam yuqtal qana'a tí rúùyún ò bá ní ayọ̀ ọkàn tiẹ̀. kama tajidu hadha alladhi laysa indahu amalun bi muqtadal iman gẹ́gẹ́ bó tún ṣe wá máa rí ẹni tí kò máa ṣe iṣẹ́ pẹ̀lú tí mọ́nì kọ́ wa idha batuliya bi shay'in min al-faqr bàbá dán wò pẹ̀lú àìní lọ́wọ́ àwọn fàkọ̀dì bá àdìlmọ̀tọ́lẹ́bì dùnìyàwìyà àbí àwọn àǹfààní táyé kan lọ́bọ́ mọ́ lọ́wọ́ tẹ̀jídùhù fi rọ́ọ̀yà ti tà á sátì wọ́n ṣàkọ́ ó rí wípé òpin ìjákàmùnà àti orí ibú orí rẹ̀ ni yọ wà. wà mọ́sálù ní àhọ̀ apẹ̀rẹ̀ mi ìdá hadathat asbábul khawf àwọn okùnfà ìbẹ̀rùbojo bá ṣẹlẹ̀ wà alamat bil ìgbàgbọ́ rẹ̀ ó dúró déédéé thabital qalb ọkàn rẹ̀ ó dúró déédéé yóò dúró ṣinṣin mutma'inna nafsi ẹ̀mí rẹ̀ ó balẹ̀ mutamakkina min tadbirihi wa taysirihi li hadha al-amri alladhi dahamahu bima huwa fi wus'i. dọ́gbadọ́gba ó máa bá ìròyìn rẹ̀ àti ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ pẹ̀lú bó ṣe máa dojúkọ àlámọ̀rí náà léyìí tó jẹ́ wípé ìkápá ń bẹ fún láti dojúkọ. min fikrin wa qawlin wa amal nínú sọ̀rọ̀ sí rẹ̀ nínú ròrí rẹ̀ àti nínú ìṣesí rẹ̀. qad wattana nafsahu li hadha al-muz'ij al ẹni láàmú tó ṣẹlẹ̀ sí yìí ó ti ma ó ti fààyè gbà ó sì ti gba kádàrá rẹ̀. wa hadhihi ahwalun insana wa tuthbitu fuada irú nǹkan báyìí ní sì máa ń fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́kàn balẹ̀ tó sì máa ń jẹ́ kí ọkàn rẹ̀ ó dúró ṣinṣin. kama tajidu faqidal iman gẹ́gẹ́ bó ṣe máa rẹ̀ tí kò ní gbàgbọ́ bí aksi hadhihi alhal tí ipò tó ń wọ̀ yàtọ̀ pátápátá sí irú ìtajú asabu gbogbo ṣara rẹ̀ ni wàtàṣàtàtà afkaru gbogbo ìròrí rẹ̀ ni ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ wàdà àkọlàhùn lọ́kọ̀ọ́fọ̀ wà rọ́ọ̀bù ìbẹ̀rù àti ìpayà ó sì kó sínú ara rẹ̀ wàjútàmà àlẹ́yìn lọ́kọ̀ọ́fọ̀ lọ́kọ̀ọ́rìjì wà lọ́kọ̀lọ́kọ̀lùbáàtìní látara bẹ́ẹ̀ ìbẹ̀rù tara àtàìbalẹ̀ tẹ̀mí yóò ṣarajọ sọ́dọ̀ rẹ̀ alẹ́dì láyún kínú ta àbírò àǹkónìhì lè tá lè ṣàlàyé pàápàá ìtòjú rẹ̀ ó máa rí. wàhálà náà òmìnira nurse irú èèyàn báyìí inú àwọn èèyàn wá rè ilam yaxun lahum baadul asbaabi tọ̀bìrìyà tí apá kan àwọn àwọn okùnfà tó jẹ́ ti tàdámọ́ tí ó bá ṣẹlẹ̀ sí allati tahtaju ila tamrinin kathir léyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbáradì ló bùkátà sí inharat quwwahum agbára àwọn ó padà lọ ni watawatarata asabuhum gbogbo iṣan ara wọn padà dàrú ni wa dhalika li faqdi al-imani alladhi yahmilu ala as-sabr in tó sì ṣokùnfà eléyìí náà ni àìní ìgbàgbọ́ tí máa ń gbé ní lọ síbi pé kéèyàn máa ṣe sùúrù khususan fil mahali al-jariha wal muhzina al pàápàá jùlọ nínú àwọn ipò tó máa nira pọ̀ àti àwọn ààyè tó máa ń mú ìbànújẹ́ àti àìnífọ̀kànbalẹ̀ dání. falbaru wal fajiru wal mu'min wal káfíru kátúwádìí mú wípé gbogbo ẹni tó bá jẹ́ ní eré ni abẹni tó jẹ́ pòókì èèyàn ni abẹni tó jó nígbàgbọ́ ni abẹni tó jẹ́ kèfèrí ni. yashtarikani fi jalbi shaja'ati liktisabiyya gbogbo wọn pátápátá ni wọ́n jọ lè láǹfààní láti rí ìgboyà téèyàn máa ń kọ́ra rẹ̀. wa fil ghazirati allati tulattifu al makhawifa wa tuhawwinuha àti àwọn ìdírẹ́nilámùrè tí máa máa ń jẹ́ kí ìbẹ̀rù bójó tí máa ń jẹ́ kóró lára ẹni tó sì máa ń gbé fúyẹ́ fún ni. walakin yatamayyazu al-mu'minu bi quwwati imani ṣùgbọ́n mu'mini ní tiẹ̀ ààyè ọ̀tọ̀ ní tiẹ̀ o ipò ńlá sì ní tiẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ tó ní wa sabrihi wa tawakkulihi ala Allah àti sùúrù rẹ̀ àti ìgbára lọ́lọ́wọ́n bá tó ní wa yukhaffifu anhu wat'ata al-khawf tí ó sì tún jẹ́ kí ìbẹ̀rùbojo kó tún fúyẹ́ lára tiẹ̀ wa tuhawwinu alayhi al-masa'ib tí ó sì jẹ́ kí nǹkan tó nira kó dẹkùn díẹ̀ sí fóun kama qala ta'ala gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá tó ga ṣe sọ wípé. ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تعلمون فإن إنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما in takunu ta'lamuna fa innahum ya'lamuna kama ta'lamun. tó bá jẹ́ wípé n ó fara ni ẹ lè mọ̀ dájú wípé àwọn náà ó rí ìnira gẹ́gẹ́ iná ṣe ń rí ìnira. watarjuna minallahi ma la yarjun. ṣùgbọ́n èyí tún fọkàn tẹ̀ nǹkankan táwọn ò fọkàn tẹ̀ ń tiwọn. wa yahsulu lahum min ma'unatillahi wa ma'iyyatihi. ìrànlọ́wọ́ àti ìbẹ́ pẹ̀lú ní látọ̀dọ̀ Ọlọ́run Ọba al-khas èyí tó jẹ́ ti tàwọn nìkan. wa madadihi ma yuba'athiru al-makhawif àti ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba èyí tí ó fọ́ ìbẹ̀rù bójú wẹ́wẹ́ qala ta'ala ọlọ́ba tó ga sọ wípé. wasbiru inna Allaha maas ẹ sì ṣe sùúrù torí pé dájúdájú ọlọ́run ọba Allahu ń bẹ pẹ̀lú àwọn onísùúrù. athani ẹlẹ́ẹ̀kejì wàmínà asibábi lẹ́tì tuzilu lahamma wàlọ́gọ́mà wàlọ́kọ́lá lára àwọn okùnfà tí máa ń gbé ìbànújẹ́ àti àìrójú àti àìfọkànbalẹ̀ kúrò fún ni. al-ihsanu ila bil-qawli wal-fi'li wa anwa'il ma'ruf. òun náà ni máa dáadáa sí gbogbo ẹ̀dá pátápátá pẹ̀lú ọ̀rọ̀ àti ìṣe àti oníranran dáadáa ṣíṣe. wa kulluha wa ihsan gbogbo ẹ̀ pátápátá náà ló sì jẹ́ dáadáa àti àṣepé iṣẹ́. wàbí ha yadfa allahu anilbari walfajir alhumuma walhumuma bi hasabiha. ọlọ́run bá sì máa ti ìbànújẹ́ àti àìrójú kúrò fún ni ẹnikẹ́ni tó bá rí ó jẹ́ èèyàn rẹ̀ ni àbẹ́yàn bú pẹ̀lú déédéé bó bá ṣe ń ṣe dáadáa sáwọn ẹ̀dá sí. walakin lil mu'mini minha akmalul hazzi wan nasib. ṣùgbọ́n ìpín ẹn òdodo òun ni ó ga jù ló sì pé jù. wa yatamayyazu ọba ni wàhtísábìn lè sàwábì àti ìmọ̀ ní àgbẹ̀kẹ̀lé péyìn owó rẹ̀ san látọ̀dọ̀ ọlọ́run ọba. fayọ̀há winu lọ́hu àlẹ́yìn ibadulal ma'ruf ọlọ́run bó wà jẹ́ kí mímọ́ rí dáadáa ṣe kó rọrùn fún lima yarju humna khair látara nǹkan tó ń retí nínú ẹ̀san rẹ̀ wàyẹ̀d fọwọ́ anahul makari yóò sì máa ti ọ̀pọ̀lọpọ̀ tó leba nínú jẹ́ kúrò fún bí ikhlasihi wàhtísábì pẹ̀lú ìṣàfọmọ́ṣẹ́ نجواهم إلا من أمر بصدقة إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤمن يؤتيه أجرا عظيماً kò sí dáadáa nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kúlẹ́kúlẹ́ wọn tó ń sọ àyàfi èyí tó bá jẹ́ wípé wọ́n fi ń pa ni láṣẹ àti máa ṣe sàárà ni àbí iṣẹ́ rẹ ni àbí ìṣàtúnṣe láàrin àwọn èèyàn ni ẹnikẹ́ni tó bá wá ṣe irú iṣẹ́ báyìí lẹ́ni tí ń wá ìyọ́nú ọlọ́run ọba dájúdájú ànípẹ́ sanrú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀san tó tóbi. fa akhbaru ọ̀dọ̀ ẹnikẹ́ni tí irú rẹ̀ bá ti ṣẹ̀ wá. wal khayru yajlibu al khayra wa yadfa'u ash-sharr gbogbo tó bá sì ti jẹ́ dáadáa ló máa ń jẹ́ okùnfà dáadáa àti ìdínàmọ́ láburú. wa anna al mu'mina al muhtasiba àti wípé ẹ̀ ń bá jó nígbàgbọ́ òdodo tóun tún fọkàn tẹ́ ń pé òun wáyọ̀ ní ọlọ́run ọlọ́run ọba ó san irú wa min jumlatil gbígbé kúrò fún ni àwọn ìbànújẹ́ àti àìrójú àti àwọn nǹkan tí ò da báyìí. thalith ẹlẹ́ẹ̀kẹta wàmínà asibábi dáfà ìlọ́kọ́lọ́kì náà ṣe àǹtà wọ́tòrì làásọ́ọ́bì lára àwọn okùnfà tí máa ń gbé àìfọkànbalẹ̀ kúrò fún ni wàṣtìrọ́ọ̀lì lọ́kọ́lbì bíi báàdì mùkàdìrọ́t àti kọ́kàn èèyàn máa ká ìrójú pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí ò dùnmọ́ nínú alìṣtìrọ́ọ̀lù bíi amẹ́lì mínà aw ilmin min al-ulum an-nafi'a àbí ìmọ̀ nínú àwọn ìmọ̀ tí ó ṣàǹfààní. fa innaha tulhi al-qalba an ishtighalihi bi dhalika al-amri alladhi aqlaqa. torí pé dájúdájú eléyìí a máa gba ọkàn ẹni kúrò níbi àwọn tí òfin láyà balẹ̀. wa rubbama nasiya bi sababihi dhalika al-asbab lahu al-hamma kódà ó tún ṣeé ṣe pàápàá kírú iṣẹ́ tó mójútó yìí àbí mọ̀ mójútó yìí kó gbà lágbè nípa àwọn nǹkan tó jẹ́ okùnfà fún tó ń jẹ́ kó máa ronú àbí tó jẹ́ kí ó kó àìrójú. fafarihat nafsu ẹ̀mí rẹ̀ wà padà máa dunnú wàsídáàdà nashaqu kìràkìtà rẹ̀ yóò sì tún lékún sí. wa hadha sábàbù aidan mushtarakun bayna al-mu'min wa ghayri. irú okùnfà tá a sọ ìbákan náà àtẹni tó jẹ́ onígbàgbọ́ àtẹni tí èyí ń ṣe onígbàgbọ́ ní láǹfààní láti ṣe. walakinna al-mu'mina yamtazu bi imani. ṣùgbọ́n bá jẹ́ mùmìnì òun ó tún kákọyọ wa ikhlasihi wa ihtisabi àti ìṣàfọmọṣẹ́ rẹ̀ àti ìnígbẹ̀kẹ̀lé ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run Ọba. fi ishtighalihi bi alladhi yata'allamuhu aw yu'allimuhu pẹ̀lú mímójútó tó mójútó ìmọ̀ tí ń kọ́ yìí àbí tí ń kọ́yàn yìí. wà á mẹ́lẹ̀ lọ xeyiri lẹ́bi yà á mẹ́lù àti iṣẹ́ rẹ̀ tó mójútó ti ń ṣe yìí. nkánà ìbáadá tán fahuwa ìbáadá. tó bá jẹ́ pé iṣẹ́ ìjọsìn ni yóò sì máa wà nípò iṣẹ́ ìjọsìn fún. wà nkánà ṣugulan duniyawi yan. bó bá sì jẹ́ iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tayé bí ni. àwọ̀ àádá tan duniyawi yà. àbí àlàáda kan ni àbí àwọn àṣesí tayé kan ni. asxabaha niyatu sọ́lihatu wa qasdu listi'anati bidhalika ala ta'atillah. yóò wá fi èròǹgbà àti àdìsọ́kàn wípé òun fẹ́ fi ṣàǹfààní ni láti lè mójútó àṣẹ ọlọ́run ọba. wàlídàálẹ́kẹ̀ asaruhul faal eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìlápá tó dáa fi dáfà ilẹ̀ hàmmi wàlá ghammi wàlá ahzan léyìí tí ó ti ìrònú àti àìrójú àti ìbànújẹ́ kúrò fúnni. fakam min insani nibtuliya bil qalaqi wa mulazamatil aqdar mélòó mélòó èèyàn tó jẹ́ wípé àìlè nífọ̀kànbalẹ̀ àti àwọn nǹkan tí máa ń ba ọkàn jẹ́ náà fi dẹ́n wò fahalat bihi la amradul mutanawwi'a àìmọye onírànà àìsàn ló wá padà ṣẹlẹ̀ sí látara rẹ̀. fasọ́rọ̀ dàwáhù nàájì wá padà jẹ́ wípé ìwòsàn kan ṣoṣo tó padà ṣàǹfààní fún ní siyanuhu sábàbù lẹ́dí kẹdàrọ̀hù àkọlákọ̀ kó gbàgbé àwọn nǹkan tó ń bà lọ́kàn jẹ́ yìí tó sì kó láyà sókè. wàṣítẹ̀rọ̀lùhù ó tún ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ kó jẹ́ wípé irú iṣẹ́ tó fẹ́ mójútó yìí yóò jẹ́ nǹkan tí ọkàn rẹ̀ fàmọ́ tí ó sì wù lọ́pọ̀lọpọ̀ fa inna hadha ad'a li hadha al torí ń pé eléyìí ló súnmọ́ pọ̀ kó padà mú èròǹgbà tá a fẹ́ kó mú wáyìí tí ó ṣàǹfààní fún un wallahu a'lam ọlọ́ba ló sì mọ̀ jùlọ. arabi ẹlẹ́ẹ̀kẹrin wa mimma yadfa'u bihi al-hamma wal-qalaq lára àwọn nǹkan tí tó máa ń mú ìrònú àti àìbalẹ̀ ọkàn kúrò fún ni. ijtima'u al-fikri kullihi 'ala al-ihtimami bi'amali al-yawm al-hadir. ká pa ọkàn ní ti pátápátá lórí mímọ pẹ̀lú àwọn in tí ń bọ̀ nínú àwọn àsìkò tó ń bẹ níwájú. wa anil huzni anil waqtil madi àti mímọ kọ́kàn kúrò níbi ìbànújẹ́ nípa nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. wa lihadha ista'adha an-nabiyyu sallallahu alayhi wa sallam min al-hammi wal huzn. èyí náà lọ́fà tí ànábì kíkẹ́ àti ọlọ́mọ kọ́ máa bá tó fi máa ń wá ìṣọlọsọ́dọ̀ ọlọ́mọ bá lọ́pọ̀lọpọ̀ níbi ìrònú àti ìbànújẹ́. falhuznu ala al-umuri al-madiya lè bá mọ́. wàlẹ̀ hamulẹ́dì yahadusu bisababi lọ́kọ́ fífi mustaqbal. ìrònú lè tó sì máa ń wáyé pẹ̀lú okùnfà nǹkan tí à ń páyà nínú nǹkan tí ń bọ̀ wájú. fayakunu la abedu ibina yawumi. ọmọ èdè ènìyàn wà máa ọmọ òòjọ́ rẹ̀ tó wà nù rẹ̀. yajma ojiddahu wajtihadahu fi islahi yawumi. yóò pa ọkàn rẹ̀ pọ̀ yóò sì kó gbogbo ìgbìyànjú rẹ̀ àtàkìtìyàn rẹ̀ papọ̀ láti fi ṣe àtúnṣe ọjọ́ tí ń bẹ nù rẹ̀. wa waqtihil hadir àtàsìkò tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́. fa inna jama alqalbi ala dhalik. torí pé pípa ọk lọ́kàn pọ̀ lórí irú àwọn nǹkan báyìí yujibu takmilal a'mal a máa jẹ́ okùnfà fún àṣepé iṣẹ́ wa yatasalla bihil abdu anil ham wal huzn a sì máa jẹ́ kódì ìṣọ̀ fún ẹrú kúrò níbi ìrònú àti ìbànújẹ́. wan nabiyyu sallallahu alayhi wa sallam idha da'a bi du'a'in àti wípé annabi kíkẹ́ àti ọlá lọ́nba kọ́ máa bá ìgbàkigbà tó bá ti ṣe àdúrà kan aw arshada ummatahu ila du'a'in àbí ó tọ́ka àwọn ìjọ rẹ̀ lọ síbi ká máa ṣe àdúrà kan fahuwa yahussu a máa ṣe lálápá ń tètè tètè ma'al isti'anati billahi wa tama'i fi fadli papọ̀ pẹ̀lú ìwánàlọ́wọ́ ọlọ́run ọba àti mímọ tẹ̀mọ́ ọlá rẹ̀ alali jiddi wal ijtihadi láti máa gbìyànjú ká sì máa ṣakitiyan fi tahaqquqi li husuli ma yad'u li husuli láti bá a lè rí dájú pé n tà ń bẹ ọlọ́run ọba fún pé kó wáyé àwa náà gbìyànjú pé kó wáyé wa takhalli amma kana yad'u li daf'i àti pé ká máa jìnà sí nǹkan tí a bá ń bẹ ọlọ́run ọba wípé kó gbé wa jìnà sí li anna du'a muqaranun a máa ń iṣẹ́ ni. fala abedu yejitahidu fima yanfa'uhu fi diini wa dunya. látara bẹ́ẹ̀ ẹrú a máa ṣe gbìyànjú lórí tí ó ṣe láǹfààní níbi ẹ̀sìn rẹ̀ àti ṣẹ̀mí táyé rẹ̀. wa yas'alu rabbahu najaha maqsadihi. yóò sì tún máa béèrè látọ̀dọ̀ olúwa rẹ̀ kó jẹ́ kí òróǹgbà rẹ̀ ó jọ. wa yasta'inuhu ala dhalik. yóò sì tún máa wá olúwa rẹ̀ lónírànlọ́wọ́ lórí rẹ̀. kama qala sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí

lùdúrúsì alal umuri nafi'a fi kulli hal. èyí wájú yé wa wípé òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́run ọba kọ́mọ ọba ó ti ṣàkójọpọ̀ fún wa láàrin gbogbo nta bá ti mọ̀ pé yóò ṣe wá láǹfààní ní gbogbo àsìkò tá a bá rí á wà. wal isti'anati billah àti mímọ wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba wa adamil inqiyadi lil ajiz àti àìgbàfà fún agara alladhi huwa al-kasadu dọ́ọ̀r jíjú pájú sẹ́lẹ̀ fáwọn àlámọ́rì tó jẹ́ wípé ó ti kọjá lọ ó sì ti ṣẹlẹ̀. wa mushahadati qada'i Allahi wa qadari àti mímọ jẹ́rìí sí àwọn ìpè gbogbo ọlọ́run ọba àti kádàrá rẹ̀. wa ja'ala al-umura qismayn látara bẹ́ẹ̀ ó sọ gbogbo àlámọ́rì di ìpín méjì. qisman yumkinu al-'abdu as fi tahsili. ìpín kan dé tó jẹ́ wípé ẹrú sìn lè gbìyànjú láti rí wípé ó mú wá sí ìmúṣẹ. aw tahsili ma yumkinu minhu àbí kó mú èyí bá lè mú wá sí ìmúṣẹ nù rẹ̀ wá sí ìmúṣẹ. aw daf'ihi aw takhfifi àbí ń tó ti dànù àbí nǹkan tí ó lè gbé fúfú yẹ yẹ fahada yubdi fihi la abidu majuhudahu níbi irú òpin eléyìí ẹrú sì á máa mú ìgbìyànjú rẹ̀ àti akitiyan rẹ̀ yóò máa fi hàn wayasta'inu bi ma'budi yóò sì máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ olúwa tí ń sìn wa qisman la yumkinu fihi dhalik àti ìpín kejì tó jẹ́ wípé kò láǹfààní láti ṣe gbélé ń bẹ fahada yatma'innu lahu la abid eléyìí wárè ẹrú sì á máa fàyàbalẹ̀ ń bẹ wayardo wa yusallim yà sì máa yọnu sí àsìmájúwájú sẹ́lẹ̀ ń bẹ wala rayba anna nǹkan báyìí sọ́kàn gẹ́gẹ́ bí ìpìlẹ̀ sábàbùn lè sòrúur okùnfà ìdùnnú ni wazawali lahami walhom àti gbígbé ìrònú àtàìrójú kúrò fún ni. kọ̀mísàn ẹ̀dẹ̀ karùn-ún wàmí akbari asibaabi lè ṣèrọ́ọ̀ṣì sọ́dẹ̀rì wọ́tọ́mà nínàtì àti wípé lára àwọn okùnfà tó tóbi láti tú ọkàn ẹni ká tí ó sì fi ń láyà balẹ̀ al-ikfaru min dhikrillah òun níbi kí máa fi láyà balẹ̀ wọ́tọ́mà níyìnàtì kó sì máa múni lọ́kàn balẹ̀ wàzàwálì hamihi wà hami tí ó sì máa gbé ìrònú àti àìròjú kúrò fún ni. ọ̀la ta'ala ọlọ́run bá tọ́gí aṣọ wípé. ala bi dhikrillahi tatma'innul qulub ẹ tẹ́tí ẹ gbọ́ o níbi ìrántí ọlọ́run bá náà ni ìfọ̀kànbalẹ̀ wà. wàlìdíkiri láhi asaruna azimun fi xusuli hada almatlub. ìrántí ọlọ́run bá ní ìlápá tó tóbi pọ̀ láti lè rí ntànfẹ́ yìí láti lè rí iṣẹ́. ìkọ̀ọ̀sì yẹtì nítorí pé nǹkan tí adásàlẹ́sà ni. wàlímà yarjuhu la abedu min sawabihi wa ajiri. nítorí àwọn àǹfààní tí máa ń wá tó jẹ́ pòun nìkan ni máa ń fún ni. wàlímà yarjuhu la abedu min sawabihi wa ajiri. àti nítorí ẹ̀san tí ẹrú sí o máa fọkàn tẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ sadisan ẹlẹ́kẹfà wakadàlíkà tahaduthu bi ni'amilahi zahirati walbaatina lára rẹ̀ òun náà ni kí a máa sọ àwọn ìdẹ̀ra ọlọ́run ọba ètò ṣe fún ni àwọn ètò hàn ni àbáwọn ètò pamọ́ fa inna ma'rifataha wa tahadutha biha nítorí pé dájúdájú ká mọ àwọn ìdẹ̀ra wọ̀nyí ká sì máa sọ wọn lóòrèkóòrè yadfa'u Allahu bihi alhamma walgham ọlọ́run bá a máa fi ti ìrònú àti àìrojú kúrò fún ni. wàyà xusula abda ala shukri lẹ́dí huwa arfa ulmarọ́ tibi wa àcláha. a sì máa ti ẹrú sìn lọ́gbọ̀ngbọ̀n lọ síbi kọ́ máa dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe fún. léyìí tó jẹ́ wípé dídúpẹ́ yìí ipò ńlá tó ga lọ́pọ̀lọpọ̀ ni. hatta walaw kana la abdu fi xaalati faqrin aw maradin aw gayrihima. kódà kó ṣe wípé ẹrú sìn náà ń bẹ ní ipò àìní àbí ipò àárẹ̀ àbí ipò míì tí ó yàtọ̀ sí. min anwa anwa ilbalaya. ní oríṣiríṣi ọ̀nà tí àdánwò lè gbà wá. fa innahu idha qabala bayna ni'amillahi alayhi allati la yuhsa laha addan wala hisaba. nítorí pé tí ó bá ṣe òdiwọ̀n láàrin àwọn ìdára tọ́lọ́run bá ṣe fún wọ̀nyí léyìí tí ó ló ń kà tí ó sì ṣe é ṣírò. wa bayna ma asabahu min makruh pẹ̀lú irú àjálù tó dé wá ní nǹkan tí ọkàn rẹ̀ kọ̀ lam yakun lil makruhi ila ni'ami nisba àdéhùn tó kàn yìí ò lè tó nǹkan kan nínú ìdẹ̀ra tí ọlọ́run bá ṣe fún. balil makaruhu walmasọ ibo idabetala allahu biha alhamd kódà bí ọlọ́run bá bá fi àdánwò àbí mùsíbà kan ẹ̀dá rẹ̀ kan wa adda fiha wazifata sọ́bìrì wàlíńdọ̀ wa tẹ̀sílẹ̀m tó sì wá rí ojúṣe sùúrù ṣíṣe àti yọnú àti ìjúpájúṣe ẹlẹ́fọ̀ọ́lọ́run bá mójútó dáadáa hànà tiwọ́tọ̀ àtúhà ìlapa mùsíbà náà akéré lára rẹ̀ وخفت مؤنتها wíwúwo مصيبة náà sì fòye وكان rẹ̀ wàkàna لأجرها وثوابها abẹ́dẹ̀lẹ̀ ajẹ́rì ha wàtàwábí ha ríro kàntẹ́rùsìn ó wà máa ronú ẹ̀san àti oore tí ó rí gbà lórí rẹ̀ wàtàbùdẹ̀lẹ̀ láhìbìlì kìyàmì bí wàzífàtì sọ́bẹ̀rẹ̀ wà rídọ̀ àti mímọ́ fi ojúṣe sùúrù ṣíṣe àti yíyọnu sí ntọ́lọ́mọba ṣe fún ni wọ́n fi ṣe ìjọsìn fọlọ́mọ báyìí yẹ́dá àṣìyá alamọ́rọ́ta hulwa a máa sọ nǹkan tó korò di nǹkan tí ó dùn fatunsihi halawatu ajariha murọ́rọ́ta sọ́bìrìhà látara bẹ́ẹ̀ adùn tí ń bẹ níbi ẹ̀san tí ń fọkàn tẹ̀ ń pọ́n owó gbà yìí yóò padà gbà á níbi kíkorò tí sùúrù tó ń ومن أنفع الأشياء في هذا الموضع lára àwọn nǹkan tó tún máa ṣe láǹfààní níbi irú ọ̀rọ̀ tá à ń sọ lọ yìí. òun náà ni isticmaalu ma arshada ilayhi nabiyyu sallallahu alayhi wa sallam fi lhadithi sahih. òun náà ni kí a máa lo nǹkan tí anabi ọlọ́wọ́n bá tọ́ka wá sí kí ìka tí ọlọ́wọ́n bá kọ́ máa bá a nínú ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ haythu qol nínú ọ̀rọ̀ tó sọ wípé unzuru ila man huwa asfala minkum ńṣe ni o máa bójú wo ẹni tó kéré sí ọ tí ò tó ọ. wala tanzuru ila man huwa fawqakum ó sì gbọ́dọ̀ máa bójú wo ẹni tó jù ọ lọ. fa innahu ajdaru alla tasdiru ni'matallahi alaykum. torí pé eléyìí ló súnmọ́ jù kí ó má jẹ́ kó o fojú rí náà ìdẹ̀ra ọlọ́mọba tó ṣe lé ọ lórí. fa innal abada idha nasaba bayna nítorí pé dájúdájú bí ẹrú sìn bá ti lè fi ọkàn sí àkíyèsí pàtàkì tí a sọ yìí رآه يفوق قطعا كثيرا من الخلق في العافية وتوابعها yóò padà máa ríra rẹ̀ lẹ́ni tí ó fi gbogbo ọ̀nà ju àwọn ẹ̀dá ọlọ́run bá yòókù lọ níbi àlàáfíà àti àwọn nǹkan tí ó jọ bẹ́ẹ̀ wàfẹ̀rẹ̀ rìzìkì wàtàwàbíì àti níbi ìpèsè àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú rẹ̀ mahma balagot bihil hal gbogbo ipò kípò tó bá rí kó wà fayazulu qalaquhu wa hammuhu wa látara bẹ́ẹ̀ ròyìnròyìn tí ń bẹ lọ́kàn rẹ̀ àti ronú àti àìrójú rẹ̀ yóò di ohun gbàgbé wọ̀yẹ̀sìdáàdù sùúrùrùhù wọ̀tìbáàtùhù bìníàmìlá yóò wà dẹni tí ìdùnnú rẹ̀ ó lékún sí àti owó táwọn èèyàn ó máa jowú rẹ̀ yóò tún lékún sí látara ìdẹ̀ra ọlọ́ba tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ allati faqa fiha ghayra léè tó fi ju ẹlòmíì tó yàtọ̀ sí lọ mimman huwa bìnìàmìláhi zọ́hìrọ̀tì wàlùbáàpínà àti wípé gbogbo gbàkígbà tí àròjinlẹ̀ ọmọ ẹ̀dá ádámà bá ti ń lékún sí nípa ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ètò hàn àti ètò pamọ́ àdìníyàtì wà dùnìyàwíyà ètò níṣe pẹ̀lú ètò ẹ̀sìn rẹ̀ àti ètò níṣe pẹ̀lú ètò ìṣẹ̀mí rẹ̀ rọ́bàhù kọ̀dà àtọ́hù khayran kathira yóò padà máa rí olúwa rẹ̀ lẹ́ni tí ó mà ṣòro tó pọ̀ fún o wadafa'a anhu shururan muta'addida tó sì ti ọ̀pọ̀lọpọ̀ aburú dànù fún tefetefe wala shakka anna hadha yadfa'u al-humum wal-ghumum kò wá sí iyèméjì wípé eléyìí a máa ti ọ̀pọ̀lọpọ̀ rònú àti àìrojú kúrò fún ni wa yujibu al-faraha was-surur a sì máa mú ìdùnnú àti ìtúraká débani. fàmínàn ẹlẹ́ẹ̀kẹjọ wa min al-asbab mujibati lis-sururi wa zawali al àti gbọ́dọ̀ àwọn okùnfà tí máa ń sọ ìdùnnú di dandan fún ni tó sì máa ń gbé ìrònú àta ìrojú kúrò fẹ́ dà as-sa'yu fi izalati al-asbab al-jalibati lil-humum lára rẹ̀ náà ni mímọ sakitiyan láti rí wípé gbogbo nǹkan tó bá jẹ́ okùnfà tó lè mú ìrònú wá agbèjìnà síra wa. wa fi tahsil al-asbab surur àti ká máa gbìyànjú láti mú okùnfà ìdùnnú wá bára ẹni. wa dhalika bi nisyani ma madha alayhi min al eléyìí ó sì máa wáyé pẹ̀lú wípé kọ́ mọ́ gbàgbé àwọn nǹkan tó bá ti kọjá sẹ́yìn nínú nǹkan tí máa ń mú inú ẹni bàjẹ́ allati la yumkinuhu radduha léè tí kò fẹ́ kan ní kápálẹ́ lórí tẹ́lẹ̀ wa ma'rifatuhu anna ishtighala fikrihi fiha àti pé kọ́ lọ́ máa mọ̀ wípé kóun wá máa da ọkàn òun láàmú lórí àwọn nǹkan wọ̀nyí min babil abathi wal muhal lára mímọ́ fàṣíkòṣòfò àti nǹkan tí ò ṣeé ṣe ni wa anna dhalika humqun wa junun àti wípé agọ̀ àti àgànná ni fàyíjáhìdù kọlbẹ̀hù àni tafakuri fìhà yóò yà wọn máa bá ẹ̀mí ara rẹ̀ jagun lórí wípé òun ò fẹ́ ronú pa rẹ̀ mọ́. wakadhalika yujahidu qalbahu an qalaqihi lima yastaqbiluhu mimma yatawahamu. àti wípé kó tún máa bá ọkàn rẹ̀ jagun lórí àwọn nǹkan tí ó ń kóró ìròyìn bá a nínú nǹkan tí ò tí ì dé tó kàjẹ́ ń pé òun nìkan ń rò ó fúnra rẹ̀ kì í ṣe nǹkan tí ó rí bẹ́ẹ̀ min faqrin aw khawfin yálà ó ń ronú àìníkan tí ó padà ṣẹlẹ̀ sóhun àbí ìbẹ̀rù bójú kan ni aw ghayrihima àbí tó yàtọ̀ sáwọn méjèèjì min al-makarihi allati yatakhayyaluha hayati nínú àwọn nǹkan tọ́kàn rẹ̀ kọ́ léè táwọn èrò búburú náà sì ń wá sọ́kàn rẹ̀ nípa ọjọ́ ọ̀la ìṣẹ̀mí rẹ̀ láyé ń bí. fayalamu anal umar al-mustaqbila majhulun ma yaqa'u fiha. yóò wá máa mọ̀ wípé gbogbo àlámọ̀rí tí ń bọ̀ wájú tá àti ìdébá nǹkan tá a mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ń pa rẹ̀ ni. min khayrin wa sharrin wa amalin wa alam. àbáwọn dada tó ń fọkàn rò pé yóò ṣẹlẹ̀ ni àbáwọn ìnira tó wù pé yóò ṣẹlẹ̀. wa annaha biyadil aziz al-hakim àti wípé gbogbo orú àwọn àlámọ̀rí wọ̀nyí ọwọ́ ọba abiyi ọba ọ̀jọ̀gbọ́n lọ́wà laysa biyadil ibadi minha shay kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ń bẹ lọ́wọ́ ẹrú sìn kankan. illa sa'ya fi tahsili khayratiha àyàfi kó máa gbìyànjú láti rí wípé dáadáa rẹ̀ ṣẹlẹ̀ sóhun wa daf'i madarratiha àti wípé àwọn nǹkan tó lè kó nira bá nínú rẹ̀ ó jìnnà sóhun. wa ya'lamu al-'abdu annahu idha sarafa 'an qalaqihi min ajli mustaqbali amrihi yóò á máa mọ̀ wípé tí ẹrúsìn bá ti ń mú ọkàn rẹ̀ kúrò níbi àwọn nǹkan ròyìnròyìn tó ní ṣe pẹ̀lú ọjọ́ iwájú rẹ̀ wàtẹ́kẹ̀lá ala rabbihi fi islahi tó sì fọkàn tẹ olúwa rẹ̀ nípa bí ó ṣe rí àtúnṣe lórí rẹ̀ wàtùmá anna ilayhi fi dhalik tó sì fọkàn balẹ̀ sí ọlọ́run ọba rẹ̀ lórí òru àlámọ̀rí báyìí idha fa'ala dhalik gbogbo àlámọ̀rí rẹ̀ ó sì máa gbàtúnṣe wàzàlà anhu hamuhu wàkọlàkù ìrònú rẹ̀ àti ìròyìn ròyìn tí ń wọ́sọ̀ kan rẹ̀ yóò sì lè yí ohun gbàgbé. tàṣíàn ẹlẹ́ẹ̀kẹsàn wàmín anfààní máa yẹ kúnnù fi mulahadhati mustaqbalil umur àti pé lára àwọn nǹkan tí ó ṣe láǹfààní nípa àwọn àkíyèsí tá a bá ní nípa àwọn àlámọ̀rí tí ó ti ṣẹlẹ̀ tó ń bọ̀ wájú استعمال هذا الدعاء الذي كان النبي صلى الله عليه وسلم يدعو به أونا نللو àdúrà yìí èyí tí anabi kíkẹ́ àti ọlọ́lọ́mọ kọ́ máa bá tó máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ allahumma aslih li diini alladhi huwa ismatu amri wípé ìwọ ọlọ́run bá mi bá ń ṣe àtúnṣe àlámọ̀rí ẹ̀sìn mi lè tó jẹ́ wípé òun náà ni tó ṣe pàtàkì jùlọ nu gbogbo àlámọ̀rí mi. wa aslih li dunyaya allati fiha ma'ashi kò sì tó bá ń ṣe àtúnṣe àlámọ̀rí ìṣẹ̀mí mi ilé ayé yìí lè tó jẹ́ wípé inú rẹ̀ náà ni mo ti ń ṣẹ̀mí. wa aslih li akhirati allati ilayha ma'adi kó sì tún bá ń ṣe àtúnṣe in tó bá ní ṣe pẹ̀lú ọjọ́ kẹyìn mi ilé tó jẹ́ wípé ibẹ̀ náà làtúnbọ̀ tán mi. waja'ala al-hayata ziyadatan li fi kulli khair kó wá bá ń ṣe ìṣẹ̀mí mi láyé ń bí ní àlékún fún mi nínú gbogbo dáadáa wal mawta rahatan li min kulli shar kó sì ṣe ikú ní ìsinmi fún mi níbi gbogbo láburú pátápátá. wa kadhalika irú rẹ̀ náà ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé allahumma rahmataka arju ìwọ ọlọ́run ọba mi ìkẹ́ rẹ mo máa ń run kan fálà tẹ̀kílì ilà nafsi tọrọfata ayin dákun má dàmí dá àlámàrí mi kódà fún ṣẹ́jú àyà kan wa aslih li sha'ni kullah kó sì bá ń ṣe àtúnṣe gbogbo àlámàrí mi pátápátá la ilaha illa ant kò sí ẹnìkankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ìwọ nìkan fa idha lahaja al bi hadha ad ìgbàkigbà tí ẹrú sìn bá ti wá ń sọ àwọn àdúrà wọ̀nyí. alladhi fihi salahu mustaqbalihi dini wa dunyawi léyìí tó kó àkósínú gbogbo àtúnṣe nípa àlámọ̀rí ọjọ́ iwájú rẹ̀ títí ẹ̀sìn mi àbí títí ìsẹ̀mí táyé. bi qalbin hadirin wa niyyatin sadiqah pẹ̀lú ìfọkànsí àti pẹ̀lú èròǹgbà tó jẹ́ òótọ́ ma'a ijtihadihi fima yuhaqqiqu dhalik pẹ̀lú akitiyan lórí bí ó ṣe mú un wá sí ìmúṣẹ حقق الله له ما دعاه ورجاه وعمل له ọlọ́run bá ó sì máa bá a mú nǹkan tó béèrè fún yìí àti tó ń rò lọ́kàn àti tó ń ṣiṣẹ́ tọ̀ yìí wá sí ìmúṣẹ. wọn kọ́lábà hamuhu farahan wasurura ìrònú rẹ̀ ó sì padà máa di ìdùnnú àti ìtúraká. àṣírọ̀n ẹlẹ́ẹ̀kẹwàá wàmín anfàcil asbábi lizawali lọ́kọ́lọ́kì wàlhùmùm àti wípé lára àwọn okùnfà tí ó ṣe láǹfààní láti múni gbàgbé ròyìnròyìn àti ìròyìn tí ń wá sí ní lọ́kàn ìdá hasọ̀lá alẹ́lá abidi mina nakabat tí ìkánú àwọn nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ bá ti wá ṣẹlẹ̀ sẹ́dá àyẹ̀sẹ̀ àfi tàfífìhà ó máa sa ipá láti gbé e ní fífúyẹ́ fúnra rẹ̀ bí a ń yọkọ́ dẹ̀rọ aswa al-ihtimalat pẹ̀lú pé kó kà tiẹ̀ forí wòwò wípé tó bá tiẹ̀ wá burú tán pátápátá bó o ló ṣe máa rí ná. allati yantahi ilayha al-amr léè tó jẹ́ wípé ọ̀rọ̀ náà lè padà já sí. wa yuwattinu ala dhalika nafsahu lẹ́yìn náà dira òun lámúre tóun sì dúró de irú nǹkan bẹ́ẹ̀. fàyídà fa àlàdáálí tó bá ti wá ṣe léyìí tán fàlíyàsá ilà tàfíìfì máa yumkinu tàfíìfù kó wá bẹ̀rẹ̀ sí máa ṣayẹpá láti lè gbé ní tó bá lè gbé fúyẹ́ nínú rẹ̀ ní fífúyẹ́ fúnra rẹ̀ bẹ̀ hasabil imkan pẹ̀lú wọn bá ń tágbára rẹ̀ báká. fàbí hàdà tawtin pẹ̀lú gbígbáradì kalẹ̀ yìí wàbí hàdà sáàyè náfẹ́ àti mímọ ṣayẹpá lórí ní tó lè ṣàǹfààní tá a sọ yìí tazulu humumuhu wa humumu ìrònú rẹ̀ àtà ìrójú rẹ̀ ó di padà di nǹkan àgbàgbé fún wa yakunu badala dhalika sa'i nǹkan tí ó wàá padà di ipò ìrònú àtà ìrójú òun náà ni gbìyànjú fi jalbil manafi'i láti rí wípé òun fa nǹkan tó lè jókòó fa dáadáa wá wà fi daf'il madari àti kóhun lè ti nǹkan ìnira kúrò fúnra òun al-muyassirati lil abd ètò rọrùn fẹ́rú sìn láti lè ṣe. fa idha bihi asbabul khawf ajẹ́ wípé tí àwọn okùnfà ìbẹ̀rùbojo bá dé wasbabul asqam àti okùnfà àwọn àárẹ̀ wasbabul faqr àti okùnfà àìnílọ́wọ́ wala adamu lima yuhibbu minal mahbubati mutanawwi'a àbí àìsímọ́ nínú àwọn nǹkan kan tí ọlọ́kanjọ̀kan tí ó nífẹ̀ẹ́ sí falyatalaqa dhalika bitama'anina kó yá irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wàtàwùtíìní lè nafsi àlẹ́yìhà kó sì gbáradì kalẹ̀ fúnrú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ala aṣáàdìmá yomkinu minha kódà kó tún gbáradì fún tó burú pátápátá tó ṣeé ṣe kó wáyé látara rẹ̀ fa iná tàwùtíìní nafsi ala tìmẹ́rẹ̀ makari nítorí pé ká gbáradì kalẹ̀ fún nǹkan kan tí a wò ó pé ó lè ṣẹlẹ̀ sí mi ní nǹkan tí a kórira yòhá winuha a máa jẹ́ kírú nǹkan bẹ́ẹ̀ fúyẹ́ lọ́dọ̀ ẹni wàyòzìlù ṣìdẹ́tàhà a sì máa jẹ́ kí nínira nǹkan náà àti líle nǹkan náà kó dohun gbàgbé wa khususan idha ashghala nafsahu bi mudafa'atiha bi asabi maqduri pàápàá jùlọ tó bá mójútó àti ti irú nǹkan bẹ́ẹ̀ dànù pẹ̀lú ìntòlágbára àti ti lè ṣe fayajtami fi haqqihi tawqinu nafsi ma'a sa'yi nafi' nǹkan méjì ní ìwà ṣarajọ lọ́dọ̀ rẹ̀ òun náà ni gbígbáradì kalẹ̀ tó ti gbáradì kalẹ̀ fún àti mímọ̀ ṣe ìgbìyànjú tó lè máa ń fà ní wá alẹ́rí yusrilu anilẹ̀ tìmọ́ẹ́rì masọ́ib èyí tí ó padà mú ọkàn ẹni gbófo kúrò níbi mímọ ronú nípa àwọn mùsíbà tó ṣẹlẹ̀ wàyùjáhìrù nafsahu ala tajididi kúwàtì yóò sì tún máa jara rẹ̀ lógun láti rí wípé òun ń ṣe àkọ̀tun agbára fúnra rẹ̀ al-muqawamati lil èyí tí ó fún láǹfààní láti lè gbógun ti nǹkan tí ó kórìíra yìí ma'a timadihi fi dhalika pẹ̀lú pé ó gbára lé ọlọ́run ọba lórí ọ̀lámọ̀rí rẹ̀ wa husni thiqati bi kó sì ní ìfọkàntán tó rẹwà dáadáa pẹ̀lú ọlọ́run ọba rẹ̀. wala rayba anna li hadha al-umura fa'idatuha al-'uzma kò wá sí iyèméjì wípé àwọn tá a ṣàlàyé kalẹ̀ yìí nǹkan tí àǹfààní rẹ̀ tó tóbi pọ̀ ni. fi husulil surur wa sudur láti lè rí ìdùnnú àti ìbálẹ̀ ọkàn. máàmá ya maluhu làábẹ̀dù mina thawabi làájìlì wàlà àjìlì papọ̀ pẹ̀lú nǹkan tí ẹrú sì ń fọkàn rò nípa ẹ̀san tí ó rí láyé ń bí àti ní ọjọ́ ọ̀gbìnde wàhádà mushahadun mujarrab eléyìí tá à ń sọ yìí nǹkan tójú wa ti rí ni nǹkan tí ìrírí sì ń bẹ lórí rẹ̀ ni. wa waqa'i'uhu mimman jarrabahu kathiratun jidda àwọn tán sì lè jẹ́rìí sí nǹta ń sọ yìí wọ́n pọ̀ jàrá tí wọn ò ṣe é kà. alḥadi ashar ẹlẹ́ẹ̀kọkànlá wa min a'zami al-'ilajati fún àwọn àárẹ̀ ọkàn àti iṣan ara balwa aidan lil amradil badaniya kódà àti fún àwọn àárẹ̀ ara mi quwwatul qalb òun náà ni ríro ọkàn lágbára wa adamu nzi'ajihi wa nfi'alihi lil awhami wal khayalat àti mímọ́ fún ọkàn láǹfààní láti máa lọ sókè lórí àwọn ròyìnròyìn àti àwọn èrò obú tí máa ń wá sí lọ́kàn allati tẹjilibu hal afkaaro sayi a èyí tí máa ń mú àwọn ìrònú bú wá bá mi. li anal insan torí pé dájúdájú ọmọ ẹ̀dá ènìyàn mẹ́ta tasilama lil khayalat gbogbàkigbà tó bá ti lè jupájúsẹ̀ rẹ̀ lẹ̀ fún àwọn èrò burúkú wọn fa'ala qalbuhu lil mu'athirat tí ọkàn rẹ̀ sì ń lọ sókè tí ń lọ gbogbo tí ń tì káàkiri minal khawfi minal amrad wa ghayriha bí ká máa bẹ̀rù àwọn àìsàn lọ́lọ́kan ọ̀jọ̀kan wàmínà lọ́rọ́ dọ́bi wàtẹ̀sẹ̀wùsì mí nàlẹ́ asbábìl mọ́lìmà àti mímọ́ bínú àbí mímọ́ gbarata lórí àwọn nǹkan tí ó máa ń múnira bá ni. wàmí tawakọ̀ ìxudúfil makarihi wazawalil mahamb àti mímọ́ ronú pé he láburú má lè ṣẹlẹ̀ àbí dáadáa kan má lè bọ́ mọ́ wa lọ́wọ́. àwòkọ́ àhùdálẹ̀ kẹfìlẹ̀ homomi wàlẹ̀ homom èyí á máa bí ìrònú àti àìrójú wàl amrọ́ndìl kọlbíyàti wàl badaniyà àti àwọn àìsàn ọkàn àti àìsàn ara wọlé ní hiyaru asọ̀bí àti ìdágúnlẹ̀ fún àwọn iṣan ara alladhi lahu atharu sayyi'a láwọn ètí ó ní ìlàpá abúlára allati qad shahada an-nasu madarraha al-kathira èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní ojú wọn ti kan ọ̀pọ̀lọpọ̀ irú ìnira tí ń bẹ ní ibẹ̀. wa mata i'tamada al-qalbu ala àmọ́ gbogbo gbàkígbà tí a bá ti fi ọkàn balẹ̀ tọ́dọ̀ ọlọ́run ọba wàtàwákàlà àlẹ́ tá a sì gbára lé wàlẹ́m yẹstẹ́sílẹ̀m lè àwòhám tá a sì ju pájú sẹ́rẹ̀ ẹlẹ̀ fún àwọn èrò burúkú wàlà mẹlẹkẹtù olùkàyà aláàtò sẹ́yìí à tá a sì fún àwọn èrò burúkú lágbára lé ọkàn lórí wọ̀wọ́sí kọ̀bìlá tá a wá ní ìfọkàntánú ọlọ́run ọba wọ́tọ́ gbogbo ìrònú àti àìrojú ni ó padà di nǹkan tá a ti dànù fún ọkàn bẹ́ẹ̀ wazalat anhu kathirun minal asqamil badaniyyati wal qalbiyyah ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ ara àtàrí ọkàn ni ó sì di ohun gbàgbé fún un wa hasala lil qalbi minal quwwati wal inshirahi was surur irú ìrónilágbára tí ó wà padà dé bọ́kàn àti ìtúraká àti ìdùnnú ma la yumkinu ta'biru anhu yóò kàǹkà débi pé kò ní ṣe é ṣàlàyé فكم ملئت المستشفيات من مرضى الأوهام والخيالات الفاسدة mílùmílù àwọn ilé ìwòsàn tó kún fọ́fọ́ pẹ̀lú àwọn tó jẹ́ wípé àárẹ̀ ara wọn èrò lásán àti àwọn èrò bú lásán tó ń wá sí wọn lọ́kàn ló fà á. وكم أثرت هذه الأمور على قلوب كثير من الأقوياء mílùmílù àwọn tó jẹ́ wípé akíkanjú ni wọ́n alágbára ni wọ́n táwọn èrò búwọ̀n yìí lásán tá sì nílàpánu ọkàn wọn. fadlan ani du'afa káti ẹ̀ mẹ́yìí tí ìwà sọ àwọn tó jẹ́ wípé ọ̀lẹ ni wọ́n tẹ́lẹ̀ wakam adat ila al-humqi wal-junun mélòó mélòó agọ̀ àti àágànà tírú nǹkan báyìí padà dálẹ̀. wal-mu'afa man afahu Allah ẹni tó wà lẹ́ni tó lọ́wọ́ bá fún lálàáfíà o wa waffaqahu li jihadi tó sì fi ṣe kòǹgẹ́ lórí wípé kó máa rí ẹ̀mí rẹ̀ jà lógun لتحصيل الأسباب النافعة كل ما شيء وكفافوا ونتلش الأنفاني المقوية للقلب تيوما روح كان الأكبرسي الدافعة لقلقه ما تيا ويروي ري تيوما تدانو قال تعالى الله باتي أجاسو يقول ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتوكل على الله فهو حسبه ẹnikẹ́ni tó bá sì gbára lé ọlọ́run bá ọlọ́run bá ó sì tó. àyíká fihi jami'a ma yahummu ìtumọ̀ rẹ̀ náà ni pé yóò gbàkóso lórí gbogbo nǹkan tí ó bá ń kórònú bá min amli dinihi wa dunya nínú àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ní àbítayé rẹ̀. falimutawakkilu ala Allahi qawiyyul qalb ajẹ́ wípé ẹnikẹ́ni tó bá gbé ara lọ́lọ́wọ́n bá ó ti rú ọkàn rẹ̀ lágbára. la tu'athiru fihi al-awham àwọn èrò burúkú ò ní nílàpá lórí ọkàn rẹ̀ wala tuz'ijuhu al-hawarith bẹ́ẹ̀ sì làwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọn ní máa da ọkàn rẹ̀ ríboríbo. li ilmihi anna dhalika min da'fi nafs torí wípé òun ti mọ̀ wípé gbogbo eléyìí lára líle ọkàn ni wàmínà lọ́kọ́wùrì wọ̀lọ́kọ́wùfì lẹ́rì ilá haqiqata laha àti lára àwọn ìbẹ̀rùbójó lásán léyìí tí kò sí òdodo kankan nù rẹ̀ ni. wa ya'lamu ma'a dhalika anna Allaha qad takaffala liman tawakkala alayhi. ó sì túmọ̀ bákan náà wípé dájúdájú ọlọ́run ọba ti yanra rẹ̀ lálákòóso fẹ́nikẹ́ni tó bá gbára lé bil kifayati taama pẹ̀lú gbígbà gbogbo àkóso tán pátápátá fa yathiqu yóò wá fọkàn ọlọ́run ọba yìí wọ̀yọ̀tọ̀mà ìnulí wáàdì yóò sì fọkàbalẹ̀ sí àdéhùn rẹ̀ fayazulu hamuhu wa kọ́lákù látara bẹ́ẹ̀ ìrònú rẹ̀ àti ròyìnròyìn tí ń bẹ lọ́kàn rẹ̀ ó dohun gbàgbé wọ̀yọ̀tọ̀bẹ́dẹ́lẹ̀ ọ̀sùrùhù yusra nǹkan nira tó bá wà padà di nǹkan àdẹ̀kùn wàtàràhùhù faraha ìbànújẹ́ rẹ̀ ó sì padà di dùnú wàhàwùfùhù amina bẹ́ẹ̀ sì ni ìbẹ̀rù bójú rẹ̀ ó padà di ìfọ̀kànbalẹ̀ fanas'aluhu ta'ala la'afiya àwa ń bẹ ọlọ́run ọba náà tọ́ga kó fún ẹnìkọ̀kan ní àlàáfíà wa an yatafaddala alayna bi quwwatil qalb kí ó sì kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú ríró ọkàn wa lágbára wasabati àti mímú ọkàn náà dúró bitawakkul alkamil alladhi takaffala Allahu li ahlihi bi kulli khair pẹ̀lú ìgbáralé ní ti pátápátá èyí tọ́lọ́run bá ti yanra rẹ̀ lálámójútó fáwọn tábàṣirú rẹ̀ wípé gbogbo dáadáa ni ó jẹ́ tí yóò sì ti gbogbo nǹkan tọ́kàn wọn kọ̀ àbí nǹkan nira kúrò fún wọn. fẹ́ẹ́ni ashar ẹlẹ́ẹ̀kejìlá wàfi qawli nabiyyi sallallahu alayhi wa sallam àti wípé nínú ọ̀rọ̀ anabi kíkẹ́ àti ọlọ́lọ́ bá kọ́ máa bá a tó sọ wípé la yafriqu mu'minun mu'minah èyíkéyìí onígbàgbọ́ òdodo lọ́kùnrin ò gbọ́dọ̀ kórìíra onígbàgbọ́ lóbìnrin pátápátá in kariha minha tó bá kórìíra ìṣesí rẹ̀ kan radiya minha khuluqan yóò sì máa yọnu sí ìṣesí rẹ̀ ní. fa'idatan azimatan ẹ̀kọ́ ńlá méjì ń bẹ nínú rẹ̀. ihdahuma àkọ́kọ́ ń bẹ al-irshadu ila mu'amalati zawjati wal qaribi was sahibi wal mu'amil. ìbágbépọ̀ pẹ̀lú yàwó àbálọ́sùmọ́ àbọ́kọ àbí olùbáṣiṣẹ́pọ̀ wa kulli man baynaka wa baynahu alaqatun wattisal àti gbogbo ẹnikẹ́ni tí ìbáṣepọ̀ bá ń bẹ láàrin yín àbí ẹ̀ka ara yín lọ́nà kan àbí míì وأنه ينبغي أن توطن نفسك على أنه لا بد أن يكون فيه عيب أو نقص أو أمر تكرهه àti wípé ó ṣe pàtàkì kó o ti tẹ̀ ní lọ́kàn kalẹ̀ wípé kò sí àní àìní dandan ni kí àbújá ń jẹ́kù àbí àṣe ètò àbí àlámọ̀rí kan tó kórìíra ó máa bẹ lọ́dọ̀ wọn. فإذا وجدت ذلك tó bá ti wá rí eléyìí faqarin bayna hadha wa bayna ma yajibu alayk wọ́n máa gbé sẹ́gbẹ̀ ara wọn pẹ̀lú nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wọn tó ń bẹ lọ́rùn rẹ̀ aw yanbaghi laka àbí nǹkan tó jẹ́ wípé ó ṣe pàtàkì pọ̀ kó o ṣe min quwwati al-ittisali wal ibqa'i ala al-mahabba nínú wípé ẹ ti kanra yín lọ́nà kan àbí mi àti wípé ìfẹ́ gbọ́dọ̀ máa ṣẹ́kù láàrin yín. bitadhakuri ma fihi minal mahasin pẹ̀lú wípé kó o rántí àwọn dáadáa tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà wal maqasidi al-khassati wal àti àwọn èròǹgbà èyí tó jẹ́ ti tiwọ nìkan ni àbí ti gbogbo yín lápapọ̀ wọ̀bí hadal ìrùdọ́ ìhànil masáwí pẹ̀lú mímójú kúrò níbi àwọn àṣìṣe wọ̀nyí wọ̀mùlá hazotil mahasin àti mímọ̀ fọkàn sí àwọn dáadáa tẹ́ni náà bá ń ṣe tẹ̀dú musuhbatu wọlé tisọ́ọ̀l òun ni ó jẹ́ kí ìbáṣepọ̀ àti ìkanra ẹni kọ́ máa bẹ̀rẹ̀ títí láíláí wọ̀tẹ̀tí mọ̀rọ̀ ni ó sì jẹ́ kí alfaida tó sáàniyà àǹfààní ẹlẹ́ẹ̀kejì wàhíyà zawalu lahammi wal qalaq òun náà ni gbígbé ìrònú àti ìròyìnrò ìkú ọlọ́kàn ẹni wàbàkọ́ ọsọfà àti mímọ́ kanga tí àárín ẹ̀yìn méjèèjì ọmọ ọmọ walmudawamatu ala alqiyami bilhuquqi alwajibati walmustahabba àti mímọ́ dúnímọ́ gbogbo àwọn ẹ̀tọ́ tó jọ̀ràn yàn àtẹ̀tí ọ̀dà àpọ̀ láti mójútó wàhùsùlẹ̀ rọ́hàtì bayna at-tarafayn àti ìfọ̀kànbalẹ̀ láti ọ̀dọ̀ apá kìíní àti kejì. waman lam yastarshid bi hadha alladhi dhakarahu an-nabiyyu sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tí ó bá wá fi ìntànàbí sọ kíkẹ́ àti ọlọ́lọ́bàkọ́mọ bá kó fi ṣe àkọmọ̀nà fúnra rẹ̀ bala akasa lọkọdiyya kàkà bẹ́ẹ̀ ń ṣe lódori ọ̀rọ̀ náà kodò falahidol masawi wa amiya anil ó sì gbójú kú pátápátá kúrò níbi gbogbo dáadáa tí ẹnìkejì bá rí ó ṣe fala budda an yaqliq kò sí bí ọkàn rẹ̀ ó ṣe balẹ̀ o. wala budda an yatakaddara ma baynahu wa bayna man yattasilu bihi min mahabba kò sì sí bí ìfẹ́ tí ń bẹ láàrin òun àtẹnitọ́jọ kanra wọn bí ó ṣe ní dojúrú. wọ̀yẹ̀tà kọ́tọ̀ kẹfì rominala ṣoko ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ náà ni ó sì di nǹkan tí yóò jákulẹ̀. allati ala kulli min humal muhafadatu alayha léyìí tó yẹ kí àtigun kìíní tí ó yẹ kí wọ́n máa ṣọ́ dáadáa. wa kathiru minan nasi sì jẹ́ wípé èròǹgbà ala sọ́bìrì wàtọ̀mà níyìnà náà ni wọ́n máa ń ti ń dira wọn lámúre nígbà tí àwọn nǹkan tí ò dùn mọ́ nínú àbí àwọn nǹkan tí máa ń dání lọ́kàrú tó bá ṣẹlẹ̀ wípé sùúrù àti ìfọ̀kànbalẹ̀ làwọn fi pàdé rẹ̀. lakin indal umuri tafiha albasiyanko yọkọlọkẹdọn ṣùgbọ́n nígbà tí àwọn àlámọ̀rí kéékèèké àti nǹkan tí ò fẹ́ jámọ̀ nǹkan kan bá wá ṣẹlẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí máa bara jẹ́. wọ́yàtàkàdàrú sọ̀fà mímọ kankan tí sì dira wọn lámùrì kalẹ̀ lórí àwọn àlámọ̀rì tó tóbi tó tóbi watarukuha indal umuri sigar ó wá gbàgbé ìgbáradì kalẹ̀ lórí àwọn àlámọ̀rì kékèké náà fadarratuhum wa atharat fi rahatihim ó bá kó nira bá wọn ó sì ní ìlapa lórí ìfàyàbalẹ̀ wọn. falhazimu yuwaqqinu nafsahu ala al-umuri al-qalilati wal-kabira ẹni tó wá jẹ́ olùdúró ṣinṣin dáadáa tó lérò ńgbà tó ga yọ ya máa gbáradì kalẹ̀ ní o fún gbogbo àlámọ̀rì pátá àtètò kéré àtètò tóbi. wa yas'alullaha ìstá'ánátà aláìhà yóò sì máa bẹ ọlọ́run ọba kí ó kún òun lọ́wọ́ lórí rẹ̀ wà á la yẹ̀kíláhu ilà nafsihin tọ́rọ́fàtà àìn àti pé kó má fi òun lẹ̀ fún ẹ̀ ara òun láti mójútó fún ṣẹ́jú àyá fàáyín dàdálẹ́kẹ̀ yẹ́sùhùlọ àlẹ́yìn sọ́gíyìr kama sahùlọ àlẹ́yìn kẹbíir ìgbà náà ni nǹkan kéékèèké yóò tó rọrùn fún gẹ́gẹ́ bí àwọn nǹkan tó tóbi tó tóbi náà ṣe rọrùn fún. wàyẹ́ bẹ́ kọ́ mọ̀tòmá iná nafsi yóò wá máa ṣẹ́kù lẹ́ni tí ẹ̀mí rẹ̀ balẹ̀ sákínà lọ́kọ́lùbí mustarihan ẹni tí ọkàn rẹ̀ balẹ̀ balẹ̀ tara rẹ̀ náà sì balẹ̀. salisa ashar ẹlẹ́kẹtàlá alaaqilu yaalamu anna hayatahu sọ̀xiixa hayatu sàcádàti wàtọ̀mánìyìnà. gbogbo ẹni tí ọlọ́run bá fún làákàyè lọ́mọ wípé ìṣẹ̀mí tó yanrantí jùlọ òun náà ní ìṣẹ̀mí tó mú ìdùnnú àti fàyàbalẹ̀ lọ́wọ́. wa annaha qasiratun jidda àti wípé ìṣẹ̀mí rẹ̀ in tó kéré pọ̀ ni. fala yanbaghi lahu an yuqassiraha bil ham kò tún wá yẹ kó tún wá fi ìrònú kó tún fi gé kúwúrú sí. wal istirsalu ma'al akdar àti mímọ fàyè gba ẹ̀mí rẹ̀ láti mọ ròpọ̀ mọ́ nǹkan tí ò dáa tó lè bà lọ́kàn jẹ́. fa inna dhalika diddul hayati sahiha. torí pé eléyìí ó tako ìṣẹ̀mí tó yanrantí tó lálàáfíà. fa yashahhu bi hayati yóò wàá ya ahun pẹ̀lú ìṣẹ̀mí rẹ̀ an yadhhaba kathirun minha nahaban dil humumi wal akdar wípé kí ìrònú àti àwọn nǹkan tí máa ń bani lọ́kàn jẹ́ kó má jí nǹkan lọ nínú ìṣẹ̀mí rẹ̀ fayashuhu bi hayatihi an yadhhaba kathirun minha nahaban lil humumi wal akdar yóò wá jẹ́ ẹni tí yóò fún wọ́ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìṣẹ̀mí kó má fààyè gba ìrònú àti àwọn tí máa ń bani lọ́kàn jẹ́ láti jí gbé lọ wala farqa fi hadha bayna al wal fajir kò wá síyàtọ̀ nú ìta aṣọ yìí láàárín ẹni tó jẹ́ olùṣe dáadáa àti ẹni tó jẹ́ pòkì tábùjẹ́ ìjẹ́kù rẹ̀ pọ̀ walakinna al-mu'mina lahu min at-tahaqquq bi hadha al-wasf al-hazz al-awfar àmọ́ ẹ̀ ń bá jẹ́ mùmìnì òun ló láǹfààní àti mú nǹkan tá a sọ ìwásìmúṣẹ láǹfààní tó pọ̀ jùlọ wan-nasibu an-nafi' òun náà ló sì ní ìpín tó ṣe ní láǹfààní jùlọ al-ajil wal-ajil láyé ń bí àti ní ọjọ́ kan yìí. rabi'a ashar ẹlẹ́ẹ̀kẹrìnlá wa yanbaghi aydan idha asabahu makruh ó tún ṣe pàtàkì bákan náà tí nǹkan ìbànújẹ́ bá ṣẹlẹ̀ sí àwòkọ́fà min àbótiẹ̀ ń páyà rẹ̀ ni. an yuqarina bayna baqiyati an-ni'am al-hasilati lahu diniyatan aw dunyawiyyah. kó wa máa ṣe àfiwé láàrin rẹ̀ àti àwọn ìdẹ̀ra ọlọ́kan òjọ̀kan tó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú tẹ̀sìn rẹ̀ ní àbí tìṣẹ̀mí ayé rẹ̀. wa bayna ma asabahu فعند المقارنة يتضح كثرة ما هو فيه من النعم. torí pé bí tó bá ti ń ṣe àfiwé láàrin wọn náà ni òbítíbitì ìdẹ̀ra tí ń bẹ́nu rẹ̀ ni ó ti máa hà sí. wàdìní hilalu máa asọ́ba humidal makari àti wíwẹ́ tí àjálù náà bí ó ṣe wẹ́ lójú rẹ̀. wakadhalika yuqarinu bayna ma yakhafuhu min huduthi dararin alayhi. bákan náà náà ni ó ṣe máa tún ṣe àfiwé láàrin nǹkan tí ó ń páyà rẹ̀ nípa nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí ní nǹkan tí ó lè kó nira bá. wa bayna al-ihtimalati al-kathirati fi as-salamati minha àti àwọn èrò ìrònú tí ó mọ ronú náà wípa ń pé ó tún ṣeé ṣe náà kí ó bọ́ níbi irú ìnira báyìí. fala yada'u al-ihtimal ad-da'ifa yaghlibu al-ihtimalat al-kathirata al-qawiyya kò wá gbọ́dọ̀ jẹ́ kí àwọn ó ṣeé ṣe tó lè máa wá sí lọ́kàn tí ó lẹ kó wá padà máa borí àwọn nǹkan tó ṣeé ṣe tó pọ̀ léè tí ó lágbára. wa bidhalika yazulu hammuhu wa khawfuhu látara léyìí náà ni ìrònú rẹ̀ àti bẹ̀rù rẹ̀ ni ó ṣe di ohun gbàgbé wa yuqaddiru a'zama ma yakunu min al-ihtimalat yóò sì máa fi ọkàn wò ó kalẹ̀ bó o gan ni àwọn nǹkan tó ń rò ń pélé ṣẹlẹ̀ yẹn bó o ló ṣe lè ga tó náà bó o ló ṣe tóbi tó allati yumkinu an tusiba ètò ṣeṣe kó ṣẹlẹ̀ sí fayuwattinuhu nafsa yóò máa múra álẹ̀ de ṣíṣẹlẹ̀ rẹ̀ tó bá tiẹ̀ padà ṣẹlẹ̀ wa yas'a fi daf'i ma lam yóò sì máa gbìyànjú àti tiẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ nínú rẹ̀ kú wàfi rọ́fà ìmọ̀ wọ́kọ̀ àwọ̀ tẹ̀fífù àti bí ó ṣe gbé ètò ti ṣẹlẹ̀ nù rẹ̀ kúrò àbí bí ó ṣe gbé fúyẹ́ fúnra rẹ̀ khamisa ashar ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún wàmínàlú umuri náfíà àti wípé lára àwọn nǹkan tó tún lè ṣe láǹfààní an ta'rifa anna àdíyẹ̀tà náà sí lẹ́k ọ̀hún náà ní kọ́ ọlọ́mọ wípé ìnira táwọn èèyàn bá ń fi ń kàn ọ́ wa khususan fil aqwali sayyi'a pàápàá jùlọ nínú àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbé la tadurruka bal tadurruhum kò lè ṣe ọ́ sùtà o àwọn gan ni ó ṣe ń sùtà illa an ashghalta nafsaka fil ihtimami biha àyàfi tí wọn náà bá tún wá kún wọn lọ́wọ́ pẹ̀lú kó wá ń ronú pa rẹ̀ wasawwarta laha an tumallika mashaa'irak tó tún wá fàyè ìgbà wípé kó ní kápá lórí ọkàn rẹ̀ fa inda dhalika tadurruka kama darratuhum ìgbà náà ni kò nira bọ́ gẹ́gẹ́ bó ṣe kò nira bá wọn náà fàyín anta lam tadọ̀ laha baalan àmọ́ tọ́ọ̀ bàbí kìtà ń pa rẹ̀ tó mọ́kà kó ń bẹ́ẹ̀ lam tadurraka shay'a kò lè kó ìnira kankan bá ọ. sàádìsá àṣàr ẹlẹ́ẹ̀kẹrìnlélógún wa'lam anna hayataka taba'u li afkarik túmọ̀ bákan náà wípé ìṣẹ̀mí rẹ yóò máa tẹ̀lé rúurú rí tọ́ba níní. fa'in kanat afkaran fima ya'udu alayka naf'u tó bá lọ jẹ́ wípé ìròrí tó ní èyí tí ó máa ń fà ní wá bọ́ ni fi dinin aw dunya nípa ti ẹ̀sìn rẹ àbí nípa ìṣẹ̀mí ayé rẹ fahayatuka tayyibatun sa'ida ìṣẹ̀mí tó gbé yóò máa jẹ́ ìṣẹ̀mí tí ó rẹwà tí ó sì tó sì sóríire ń bẹ̀ wa illa àmọ́ tí ó bá fi lè rí bẹ́ẹ̀ fala amru bil aks ìdàkejì rẹ̀ ní kó máa retí wa min anfa'il umuri li tardil ham àti pé lára àwọn nǹkan tó máa ṣe òun náà ni kọ́ ọdira rẹ lámúre kalẹ̀ wípé o ò retí ìdúpẹ́ látọ̀dọ̀ ẹnì kankan àyàfi látọ̀dọ̀ ọlọ́run ba. fa in ahsanta ila man lahu haqqun alayk látara bẹ́ẹ̀ tó o bá ṣe dáadáa sẹ́nikẹ́ni tó lẹ́tọ̀ lọ́rùn rẹ tẹ́lẹ̀ pé kọ́ ọ ṣe dáadáa sí. aw man laysa lahu haqq àbẹ́ni tó jẹ́ wípé kò tiẹ̀ fẹ́ kan láyé kò tiẹ̀ fẹ́ kan ní ẹ̀tọ́ lọ́rùn rẹ pé kò ṣe dáadáa sí ìbádòwòpọ̀ láàrin rẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ ni. fọlá tùbálì bí ṣúkìrì mọ́n ànàmtà alẹ́ mọ́fẹ́ kan tiẹ̀ fọkàn sí rárá ń pé ẹni tó ṣoore fún yóò dúpẹ́ lọ́wọ́ rẹ. kàmá qala ta'ala fi haqqi khawas khalqi gẹ́gẹ́ bọ́lọ́run bá tọ́gí aṣẹ ròyìn àwọn ààyò nú àwọn ẹ̀dá rẹ̀ wípé. innama nut'imukum liwajhi llahi la nuridu min جزاء ولا شكورا ìwọ̀nba ń tàn torí rẹ̀ fún yín ló ń jẹjẹ torí ọlọ́run bá mọ̀ ní ààrẹ tí ẹ̀san látọ̀dọ̀ yín kódà tí ẹ̀ tún retí pé kí ẹ dúpẹ́ lọ́wọ́ wa. ويتأكد هذا في معاملة الأهل والأولاد ọ̀rọ̀ yìí tún kápá lọ́pọ̀lọpọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹni àtàwọn ọmọ ẹni. ومن قوي اتصالك بهم àti gbogbo àwọn tó ibi tẹ́ ẹ ti kara yín ibi tó lágbára pọ̀ ni. famata wa pọ́ńtà nafsaka ala ilqa ishukri anhum. torí gbígbàkigbà tó o bá ti lè di ọkàn rẹ lámúre kalẹ̀ wípé ọ ti ẹ̀ fẹ́ kan bùkátà ìdúpẹ́ látọ̀dọ̀ wọn faqad arahta wastarahta. ọ sinmi ọkàn rẹ ó sì balẹ̀. wa min dawa'i rrahati akhdhul fada'il lára ntí tún máa ń fini lọ́kàn balẹ̀ òun náà ní kí amójútó àwọn iṣẹ́ àpọ́nlé والعمل عليها بحسب الداعي النفس الذي يقلقك kásì máa mójútó lódiwọ̀n nǹkan tí ń dọkàn wa láàmú tí sì ń dẹ̀mí wa láàmú. fa innaka in fa'alta dhalik torí pé tó o bá fi lè ṣe léyìí adrakta kathira min al-khayrat ọ̀pọ̀lọpọ̀ dáadáa lọ́ọ̀rì ṣe qalaqika bi inshighalika pẹ̀lú wípé nǹkan tó ń dọkàn rẹ láàmú ó padà di nǹkan gbàgbé fún ọ wa in lam taf'al bọ̀ bá wá ṣe léyìí فإنك تعود على أدراجك بيواتين يباتون قد سيني خائبا من حصول الفضيلة لن تي أقرأ مولا مفو تيورين كاك مليشي حيث سلكت الطريق الملتوي ترين بيو نطوطون كيشو نطودا وهذا من الحكمة لا رأمو يللي يواو ومن دواعي الراحة أيضا لا رأمو أنت تمام في الله يبالي بكنا أن تتخذ من الأمور الكدرة أمورا صافية حلوة òun náà ni kọ́ ọ máa mú nǹkan tó má tó dùn jáde látara gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tí máa ń dọkàn ní láàmú. wa bidhalika yazidu safa'u ladhat wa tazulu al-akdar pẹ̀lẹ́lẹ́ náà ni nǹkan adùn tó bá ń ṣe ó sì tún máa jẹ́ nǹkan tó mọ́ náà sì ni nǹkan tí ń dan lọ́kàn rù yóò sì di ohun gbàgbé. thamina ashar ẹlẹ́ẹ̀kejìdínlógún ij'al al rí dájú wípé àwọn nǹkan tó lè ṣe ọ́ láǹfààní òun ló fọkàn sí wà á mẹ́la àlà tahqiqiha sì máa ṣiṣẹ́ lórí bó ṣe mú wá sí múṣẹ wàlá tẹlifẹ̀t ilà òmùúrí gbọ́ọ̀rọ̀ má wàá fọkàn sí àwọn àlámọ̀rí tó máa ń múnira bá ni. litalhu bidhalika anil asbaabi jaalibati lil hammi wal huzn kó bá a lè mú ọkàn rẹ kúrò níbi gbogbo okùnfà tí máa ń mú ìrònú àti ìbànújẹ́ bá mi. wasta'in bi rahati wa ijmami nafsi ala al-a'malil muhimma wá fi ìfọkànbalẹ̀ àti ìpọkànpọ̀ mójútó àwọn àlámọ̀rí tó ṣe pàtàkì. tààsí aishar ẹlẹ́ẹ̀kọkànlélógún wa min al-umuri an-nafi'ati hasmul a'mali fil hal lára àwọn nǹkan tó tún ṣe pàtàkì tó ṣe láǹfààní náà tún ni wípé kó rí wípé àṣepé iṣẹ́ ló ń ṣe wa tafarrugu kó o sì fààyè lẹ̀ sọ́wọ́ wájú lianna amala idha lam tuhsam torí pé tá a bá ṣe iṣẹ́ láṣekù tá a parí ẹ̀ tá a yanjú rẹ̀ tán ijtama'a alayka baqiyatul a'mali sabiqa àṣekù iṣẹ́ títí àsìkò tó ti lọ yóò ṣàràjọ fún ọ wandafat ilayha al-a'malu lahiqa bẹ́ẹ̀ sì làwọn iṣẹ́ tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ tún dé láwọn iṣẹ́ tọjọ́ tó ń bọ̀ yóò tún padà darapọ̀ mọ́ fatashtaddu wata'atuha yóò wá padà di nǹkan tí ó nira pọ̀ fàyídà hasamta kulla shay'in bi waqti tó o bá ti wá rí dájú wípé ó yanjú iṣẹ́ kọ̀ọ̀kan lásìkò rẹ̀ àtẹ́yìtà umura mustaqbala ó padà máa pàdé àwọn iṣẹ́ tí ń bọ̀ bi quwwati tafkirin wa quwwati amal pẹ̀lú ìròrí àti àmójútó iṣẹ́ tó lágbára ìṣòro ogún وينبغي أن تتخير من الأعمال النافعة الأهم فالأهم ó wá ṣe pàtàkì pọ̀ kó rí dájú pé àwọn èyí tó bá ṣe pàtàkì pàtàkì jù nínú àwọn iṣẹ́ tó lè ṣe àǹfààní ló mójútó. ميز بين ما تميل نفسك إليه وتشتد رغبتك فيه. ṣàdáyanrí àwọn iṣẹ́ tó jẹ́ wípé ọkàn rẹ máa ń fàmọ́ ó sì máa ń wù ọ́ lọ́pọ̀lọpọ̀ فإن ضده يحدث السآمة والملل والكدر torí pé dájúdájú èyí tó bá fi lè jẹ́ ìdàkejì rẹ̀ yóò máa kó susu bá ọ yóò sì máa dágara bá ọ yóò sì máa kó ìrẹ̀wẹ̀sì bá ọ. واستعن على ذلك بالفكر الصحيح والمشاورة wọ́n rí dájú wípé ó wá ìkúnlọ́wọ́ pẹ̀lú ìròrí tó àti gbígbọ́n àmọ̀ràn فما ندم من استشار torí wípé ẹnikẹ́ni tó bá gbàmọ̀ràn kò ní kábàámọ̀ láìláì wadurus ma turidu fi'lahu darsan daqiqa wọ́n rí pé o ṣe àwòye sí gbogbo nǹkan tó o bá fẹ́ dáwọ́lé láwòye sí finifini fàyídà tahaqqaqat al-maslahatu wa azamta tó bá ti wá rí wípé nǹkan tí ó ṣàǹfààní ni tó o sì ti di ọkàn rẹ lámúre tó o ṣe nu fatawakkal ala Allah wọ́n gbára lé ọlọ́run ọba inna Allaha yuhibbul mutawakkilin torí pé dájúdájú ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwọn tó máa ń gbára lé walhamdulillahi rabbil alamin ọpẹ́ sì ni fún ọlọ́run ọba olúwa gbogbo àgbáńlá ayé wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.